ní kí n tó nípa ti parí iṣẹ́ yẹn. gbogbo ẹ̀ kò mú káàṣì àti gbogbo nǹkan tá a rà sí ó jẹ́ wọn àrà tó ń sọ̀rọ̀. ẹ̀ẹ́n nísìnyí dàkà kan lọ. ẹ gbọ́ mi àkànnà bá mi nípe. Sorry, sir akadé náà bẹ lọ fún kọsọmà nígbà akadé náà bẹ lọ fún kọsọmà wọn ní kàtó bá tó fún mi kàtó tó ẹni àwọn ìgbà tó fún mi. èyí go take go and then action. wọn ní kàtó bá tó fún mi àkáǹtì nàmbà tó tó fún mi náà fẹ́ gbà. wọ́n ẹ̀ ẹ́ ẹ́ ẹ́ ẹ lọ àìsàmù ní sọ ìka wo lẹgbẹ rẹ mójú ọ̀tọ̀ sínú kí ló dé irú wò mí omi káta ni jẹ. ọlọ́pàá mi ló dé ìdíje yẹn fẹ́ máa pọ̀ láàrin ìlú àdìsá àná ló dé béèyàn bá fojú àná wo kúrẹ́jù. àwọn ará ẹlẹ́wọ̀n ẹgbà ní ẹ̀wájú mi lójú rẹ̀. báwo ṣe fẹ́ jẹ búrẹ́dì kí ló ti tọ̀ ọ́nà láì ṣàkóso ṣé kò lọ bá bọ̀ ni tí wọ́n ti ṣí ẹ ní bàbá àdìsá listen to me no no gbọ́n dẹ̀ ṣé kò balance mi ọtí ṣe ló búrẹ́dì balance ah wọ́n ti fi ṣí ẹ ní oṣù wọn wọ ẹ wàhálà ìwọ̀n ti fi ṣí ẹ. ọmọ báyìí kí n bẹ ẹja o báyìí kí n báyìí kí n bẹ ẹja. èmi gan gbé bá mú ayọ̀ mi dùn ayọ̀ mi ayọ̀ ilé bẹ́ẹ̀ ah, nǹkan mi ti ṣe kí ló dé nǹkan mi ti ṣe ẹ́ ó ti sọ ọ́ ti di ayọ̀ ẹ̀ tí bá mú sí bẹ́ẹ̀ ara máa jí pépé náà gbogbo máa èèyàn nígọ̀ èèyàn dẹ̀ ní èèyàn nílàálẹ̀ àwọn tó ń ṣe bàbá àdìsá wọn ìpàdé yẹn àwọn tó ń ṣe wọn ti ìpàdé yẹn dúró náà ṣé bó ṣe mu tí káàkiri tó ń forí rìn wọlé tó ń ba street jẹ́ pé gbogbo àdúgbò náà ti mẹ̀ tó bá dé bọ́lọ̀ fọ́ọ̀tà pé bàbá àdìsá ló ń bọ̀ yìí ṣé ìyẹn á dẹ̀ ń bẹ́ sọ títí títí náà kò gbọ́ ṣé torí ìdáná ìdáná ẹ̀ ṣe bí mo ṣe kiri ọmọ wèrè kan ló lọ mísì ó lọ mísì Colorado àti nǹkankan àti mísì ẹmọ tó gbé wá bá mi búrẹ̀ ṣe gbé wá bá mi kí ni ẹ̀ ojú ẹ̀jẹ̀ rẹ́súrẹ́sú mo yẹ dàjẹ́ báyìí mo ìbára mi ìlú kejì nìyẹn gbogbo àwọn tó dúró everybody kan dàbí wọn dàbí picnic of Congo ni ẹ gbogbo wọn ga jù báyìí lọ gbogbo àwọn tí mo rí tí mo rí wọ́n gan tó bá débẹ̀ lánàá yẹn nígbà tí mo ti wà tán wọ́n gan ò lè ga jù báyìí lọ ẹnu pé mi wọ́gán wa pé mi ò. action. gbogbo everybody wọn gan kájú báyìí báyìí ká ní wọ́n gan mo rí mọ̀ pé ọ̀sán pé ó wà bẹ́ẹ̀ mo ní mi ò rí ẹ̀wọ̀n náà tún débi láàrú ilé ìdíwọ́ wà bẹ́ẹ̀ so pé mo mu tí mo ń ṣe mẹ́ mo mẹ́sọ̀ so mo mẹ́sọ̀ ní àbúrò wa mi ò rí ẹ̀ nà. bàbá àdìsá ṣé kí n sọ fún ìgbà fún ilé yóò kì í ṣe àfiṣe mo fún àwọn òṣèlú pé ṣàkóso pé pé wọ́n fi ọtí sí ẹ ká dúpẹ́ lọ́wọ́ bàbá ọ̀gá àdìsá tó mú àdìsá sí ọ̀dọ̀ ṣé àdìsá lè máa bá ẹ gbé bàbá àdìsá máa wù bàbá yìí kó máa wù bàbá yìí kó máa fojú ní ìwọ ẹ wá gbọ́ ṣé ló àdìsá máa dùn sí. ìyẹn ló máa fi mọ̀ pé mo wake up bí gbogbo bó ṣe ń lérò lọ torí ẹ̀ mo ṣe fa àdìsá dé ayé lọ́jà lọ́wọ́ kí má fi tèmi kó bá èmi mọ̀ pé èmi ò ní problem ẹ̀yin lẹ́yìn kọ́ ń rò pé mi ní problem. o ní problem láti. ẹ ẹ ẹ ẹ rò bẹ́ẹ̀. o ní problem. wọn náà ní problem náà rò rẹ omi ò láì képe o. o ní problem jẹ́ kí n sọ fáàtì fún ẹ olóòwò dẹ̀ lé borí ọmọ ọlọ́mọ jẹ́ ọlọ́run ti ní kò ti ọmọ yẹn síta yìí tó ti ṣoríire tiẹ̀ confam sọ fún ẹ. èmi ní problem. jẹ́ kí n sọ fún ẹ. ẹ má bínú sá ẹ fara láì. tó fẹ́ gbọ́ ó yẹ kí n ti yàgò fún ẹ tipẹ́tipẹ́ ṣùgbọ́n mi ní fi ẹ sílẹ̀ torí pé tí n bá fi ẹ sílẹ̀ bàbá àdìsá bá ń ṣe wáyé ká tó lọ́sẹ̀ méjì ayé ẹ máa bà ayé ẹ máa rún ó kó lé mi àgọ́ mi lé mi ó dẹ̀ wá kí mi ó dẹ̀ wá kí mi tó ó fásí ilé ọ̀rẹ́ tèmi náà lèmi náà mo nílò ọ̀rẹ́ mi mo wà yìí. màá lẹ̀ lóko. èmi gan èmi gan fún ẹ. Ṣadé Ṣadé kí ló dé tó jẹun sí gbogbo orí tébù báyìí tó jẹun bánu kí ló ṣe é báyìí náà. ṣe báyìí ṣáde mo ti sọ fún ẹ pé tó bá máa jẹun wọn á máa jẹun wọn máa jẹun bánu mọ gbogbo ṣe jẹun sí gbogbo orí tèmi tá àlejò bá wọlé nǹkan mú bóyá ṣe sọ̀rọ̀ kan lórí àpẹẹrẹ tó ti jẹun ọ̀rọ̀ àgbèsè bíbí yẹn sẹ́nu ọ̀rọ̀ àgbèsè nù. ẹgbẹ́ mi náà ló jẹ mo ti fẹ́ jẹ. ìyá ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ máa rọ̀ ṣù. Ya,